ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. bíbélì wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tí wọ́n fi ka èmi àti ìwọ yẹ láti rí ọjọ́ òní àti láti sọ àti láti gbọ́ ọ̀rọ̀ wọn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ yìí tí a mọ̀ sí Life World Radio Broadcasting kí a tó máa tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa ní orúkọ jésù kristi àwa dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé nígbà gbogbo ni ẹ máa ń gbọ́ tiwa mo ké pè yín ní wákàtí yìí wípé kí ẹ máa bọ̀ sáàrin wa láti fi òye àti agbára ńlá fún ọ̀rọ̀ yín lẹ́nu mi mo gbàdúrà wípé kí ẹ bùkún fún gbogbo ọkàn àti etí tí ó ń gbọ́ ọ̀rọ̀ yín ní wákàtí yìí àti lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé kí orúkọ yín kó di àyìn lógo àwa dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín lónìí a máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ èyí tí a ti ń jíròrò lórí fún bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn èyí tí a pè àkórí ẹ̀ ní ìrònúpìwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn ìrònúpìwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn ẹ jẹ́ kí a rán ara wa létí wípé a ti kíyèsí ìtumọ̀ ìrònúpìwàdà gẹ́gẹ́ bí ṣíṣe ìyípadà ọkàn tàbí ìpinnu tuntun lórí ohun kan ní àkókò kan bẹ́ẹ̀ náà ni a ti kíyèsí ìtẹ́lọ́rùn bíi níní ayọ̀ ọkàn lórí ohun tí ọlọ́run kíyèsí pé ó dára jù fún wa tí ọwọ́ wọn sì ti yọ̀ǹda fún wa eléyìí èyí tó jẹ́ ìdàkejì ìwà ṣíṣe ojú kòkòrò tàbí níní ìwọ̀nwọ́ra lórí ohun tí ó jẹ́ ti ẹlòmíràn láti lè ní ní ọ̀nà òdì èyí tó jẹ́ pé ọlọ́run kò yọ̀ǹda fún wa nínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ tí ó kọjá a rí ìwàásù Jòhánù ní Gálílì bí ó ṣe bá ọkàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàdé tí ọkàn ọkàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì yípadà sí àti ṣe iṣẹ́ òdodo àti pàápàá a rí àwọn ìsọ̀rí àwọn èrò àwọn agbowó òde àti àwọn ọmọ ogun tí wọ́n bi Jòhánù léèrè pé kí ni kí àwa kí ó ṣe a ti rí ìdáhùn tí Jòhánù fún tí ó fún wọn èyí tí ó dúró lórí wípé ìrònúkúwàdà tòótọ́ gbọ́dọ̀ farahàn nínú ìgbé ayé ìtẹ́lọ́rùn lónìí a máa kíyèsí wípé ìwàásù ìtẹ́lọ́rùn kì í ṣe fún àwọn ọmọ àwọn tó jẹ́ ọmọ ọwọ́ nínú ìgbàgbọ́ nìkan ṣùgbọ́n ìwàásù ìtẹ́lọ́rùn yìí ṣe pàtàkì fún àwa ìránṣẹ́ ọlọ́run pàápàá láti máa fi rán ara wa létí ìfẹ́ ọlọ́run fún ayé wa nígbà gbogbo ẹ ké hallelujah ẹ jẹ́ kí a ṣí bíbélì wa sí inú ìwé ìrètí lúùkù orí kẹta ìwé ìrètí lúùkù orí kẹta a ó máa kà á láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ogún ìwé ìrètí lúùkù orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ogún ẹ ọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ó ní àwọn ènìyàn ń retí gbogbo wọn àwọn ènìyàn ń retí gbogbo wọn rò nínú ọkàn wọn pé gbogbo wọn rò nínú ọkàn wọn bí Jòhánù bá ní mẹsáyà Jòhánù sọ fún gbogbo ènìyàn pé omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mímọ́ fún yín ṣùgbọ́n ẹni tí tí ó ṣùgbọ́n ẹni tí ó jù mí lọ ń bọ̀ èmi kò tó ẹni tí ń tú okùn bàtà rẹ̀ ẹ̀mí mọ́ àti iná ni yóò fi wẹ̀yìn mọ́ àtẹ ìfẹ́ká ń bẹ lọ́wọ́ rẹ̀ tí yóò fi fẹ́ ọkà inú oko rẹ̀ yóò kó ọkà ọkà rẹ̀ sínú ọgbà sínú abà yóò sì yóò sì sun fùlùfùlù ní nínú iná àjóòkú ní ọ̀nà yìí àti ní oríṣiríṣi ọ̀nà mìíràn Jòhánù ń gba àwọn ènìyàn níyànjú ó sì ń sọ̀rọ̀ ìyìnrere fún wọn ní àkókò kan Jòhánù bá Hẹ́rọ́dù baálẹ̀ wí nítorí ọ̀ràn Herodiasi ìyàwó Fílípì arákùnrin rẹ̀ tí Hẹ́rọ́dù gbà ó tún bá a wí fún gbogbo nǹkan búburú mìíràn tí ó ṣe ẹsẹ̀ ogun Hẹ́rọ́dù wá tún fi Jòhánù tí ó sọ sẹ́wọ̀n kún gbogbo ìwà búburú rẹ̀ ẹ̀kẹ́ aleluya tí a bá wo ibi tí tá a bá wo ibi tí ibi tí a kà ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkànnìdínlógún a lè rí a lè rí i pé àwọn ènìyàn lérò wípé Jòhánù ni mẹ̀sáyà ṣùgbọ́n a lè kíyèsí pé Jòhánù sọ fún wọn ní gedegbe pé iṣẹ́ ìránṣẹ́ òun ni láti ṣe ìpalẹ̀mọ́ fún Jésù Kristi ẹni ẹni tí yẹ pé ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ẹni tí ó ju òun lọ ẹni tí yẹ pé òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná fi bamtísì àwọn ènìyàn ó sì rí Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni tí yẹ pé ó ga ju òun lọ mo sì rí wípé ẹ̀kọ́ ńlá ni eléyìí ló gbọ́dọ̀ jẹ́ fún gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run òde òní ọ̀pọ̀lọpọ̀ òde òní ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni ó jẹ́ pé owú jíjẹ ìjà ìlara àti ojúkòkòrò tẹ̀mí ló ń fa ìpínyà ní ọ̀pọ̀lọpọ̀ gbà nínú àwọn iléeṣẹ́ ìránṣẹ́ wa lónìí kí ló fà á ó ní nítorí àìní ìtẹ́lọ́rùn ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ lọ́run tó ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ lónìí láti ní ìtẹríba àti ìbọ̀wọ̀ fún àwọn aṣíwájú wọn nítorí àìní ẹ̀mí ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣojú kòkòrò ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣojú kòkòrò tí wọ́n sì ń jowú ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run fi fún ẹlòmíràn láti fi ṣe kàkà kí wọ́n láti fi ṣiṣẹ́ kàkà kí wọ́n gbájúmọ́ ìpè tó ló wá pè wọ́n àti ẹ̀bùn tó ló wá fi fún láti fi ṣiṣẹ́ kàkà kí wọ́n gbájúmọ́ láti láti láti lè fi ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó yẹ fún ògo ọlọ́run wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣojú kòkòrò sí iṣẹ́ ìránṣẹ́ ti ẹlòmíì wọ́n á fẹ́ máa ṣàfarawé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo pè ọ́ níjà lónìí ìwọ tí ò ń gbọ́ ọ̀rọ̀ mi yìí ìwọ tí o wà nírú ipò tí bíbélì tí ọ̀rọ̀ ọlọ́run fi hàn yìí pé o nílò ìrònúpìwàdà tòótọ́ láti yí ọkàn ẹ padà àti láti gbé ìgbé ayé tuntun pàápàá fún iṣẹ́ ìránṣẹ́ tó gbé lọ́wọ́ kó má bàa lábùkù fún ògo orúkọ olúwa bí mo ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ yìí ìwọ ìwọ ìránṣẹ́ ọlọ́run tí mo tí tí ò ń gbọ́rọ̀ mi yìí mo béèrè ǹjẹ́ ìwọ pẹ̀lú múra tán láti fi òdodo àti ìgboyà ńlá fi wàásù ọ̀rọ̀ ìgbàlá ti jésù kristi bí ó ti bí ó ti bí ó ti bí ó tilẹ̀ jẹ́ pé ó ó lè mú kí a fi wá sí àhámọ́ àwọn aláṣẹ ìjọba òṣèlú èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo pinnu láti fi òdodo àti àti ìgboyà ńlá àti ìgboyà ńlá fi wàásù jésù kristi ṣùgbọ́n mo béèrè ìbéèrè ní ọwọ́ rẹ ìwọ ńkọ́ ǹjẹ́ ìwọ ṣetán láti ṣe ìpinnu eléyìí ǹjẹ́ bí mo ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ yìí mo fẹ́ rọ̀ ẹ́ níbikíbi tí a wà wípé ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa dúpẹ́ torí pé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ fún gbogbo fún ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí èyí tó ti jáde bíbélì sì wípé ẹni ọ̀rọ̀ mi kì yóò padà sí ọ̀dọ̀ mi ọ̀rọ̀ tí mo ti tó tẹnu mi jáde yìí ẹni kì yóò padà sọ́dọ̀ mi lófìfo bí kò ṣe pé yóò ṣe rí inú gbogbo ètí mo ti rán èmi ń gbàgbọ́ wípé ẹ ti bá ọ̀rọ̀ yìí pàdé ẹ ti bá àwọn ayé pàdé ẹ ti bá àwọn ọkàn pàdé mo sì gbàgbọ́ wípé ẹ̀ ń ṣiṣẹ́ nínú ayé ọkàn ẹ ti tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá gbàdúrà pé gbogbo ọkàn tó ń gbọ́ mi yìí láti ṣe ìpinnu tòótọ́ àti láti ṣe ìrònúpìwàdà tòótọ́ láti lè gbé ìgbé ayé ìtẹ́lọ́rùn àti ayọ̀ ọkàn lórí gbogbo tí ẹ yọ̀ǹda fún wa nínú iṣẹ́ ìránṣẹ́ oore ọ̀fẹ́ láti má lè máa wo iṣẹ́ ìránṣẹ́ lòmíì ká máa fi wá wò bí bí pé ǹtẹ́ gbélé wa lọ́wọ́ bí pé kì í ṣe ojúlówó iṣẹ́ tó wà lọ́wọ́ lòmíì ló jẹ́ ojúlówó yẹn oore ọ̀fẹ́ láti lè rí iṣẹ́ tó wá gbélé wa lọ́wọ́ jẹ́ pàtàkì àti láti lè gbájúmọ́ láti lè ṣe pẹ̀lú ìgboyà àti láti lè ṣe pẹ̀lú òtítọ́ oore ọ̀fẹ́ yẹn lónìí mo béèrè fún gbogbo ọkàn yẹn lónìí tó ń gbọ́ mi pé kẹ́ gbà á ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni mo gbèrè fún ẹ̀mí ìtẹríba àti ọkàn ìrẹ̀lẹ̀ fún gbogbo etí tó ń gbọ́ mi yè pàápàá àwa ìránṣẹ́ Ọlọ́run tó ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ dìde bọ̀ orí ọ̀fẹ́ yẹn láti lè tẹríba fún àwọn aṣáájú wa ní orúkọ Jésù tó yá gbà á mo gbàdúrà fún wọn tí ò tí ì ní Jésù Kristi wípé kí ọkàn rẹ kí ẹ̀mí mọ́ kó wọnú ọkàn ẹ lọ lójú àlá lójú orun kó lọ àkójọ sí ẹ kó o lè di ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi àti ní ìparí iṣẹ́ àránṣẹ́ àti ní ìgbẹ̀yìn gbogbo kí orúkọ jésù kìí lórí ayé wa kó di àyìn lógo adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò ní forúkọ ní orúkọ jésù kristi olúwa wa àmín mo dúpẹ́ lọ́wọ́ yín fún wákàtí tí ẹ ti fi tẹ́ ti fi sílẹ̀ láti lè fi gbọ́ ọ̀rọ̀ gbogbo tí ọlọ́run fi sí mi lẹ́nu láti lè bá yín sọ ìwọ tí ò ń gbọ́ mi bóyá o ní o ní ìbéèrè àbí o ní ẹ̀bẹ̀ àdúrà àbí o fẹ́ kí n gbà ẹ́ níyànjú o lè pè o lè pè mí olùṣọ́àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ o lè pè mí sórí aago plus two three three two four six eight four six 774 plus 233 246 846774 àbí kí o kọ̀wé sí mi lórí ímeèlì mi ìyẹn ni wọlé ẹni ọ̀wọ̀ wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com ní ọgbàrá ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé o ó dàbọ̀. Bele bele ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.